الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يظلم فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وآله وصحبه ومن تبعهم بإحسان إلى الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. Ìlú Aláríjẹ kẹfà ẹ̀ọdọ́ 1437, ó ṣe ní ohun June lórí mẹ́gbáǹkà 2016, راتوا àwọn alẹ́ àlìkàdí ayà ẹ̀kọ́ aya kò gbọ́gbà yọ mẹ́lú èyí ni apanojí aya kò gbọ́gbà yọ mẹ́fà na fàzẹ́lẹ̀ mọ̀ ṣe ọ̀nà ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأذلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عضو ولكم في الأرض مستقر ومتاع إلى حين alkallahu tabaraka wa ta'ala kikawa onale yemni adam we koya ni daba ta jenna me am daba jenna me ju jeon ki do maal ke do ba al ki me ju al jenna le al adam mu daba al jenna oya mu ya am daba al jenna ma ku je al jenna ma shini ju ha urale ma na je fa azallahu taki ibili yawo ma nuduhu yawo ma nuduhu bi aljina lelete abayaki ni yawo ma tukata bi aljina lelete tudale ifi imdokatu riwaya yi yi hamza yakini fa azalahu mashaitan anha

وقلنا تدك أمة اهبطوا مكوتان تيو مكوتان بعضكم لبعض العدو ẹnẹ kéwù mẹ ẹyà múdẹ ẹnẹ ọ̀la ẹnẹ kéjì abájọ yìí bí màá ná ọwọ́ ya mẹ màá yà múdẹ ẹnẹ àwúyín ọwọ́ ìkéjì ẹ̀yẹ́kọ́ ẹnẹ kàm dẹnẹ wọlá ẹnẹ kéjì wàlẹ́kùn fìl ardùn mùsàkọ́rù ó yá nẹ mẹ́yà ní mùsàkọ́rù ẹ̀ngà odò mẹ́yà nẹ ó yá nẹ wọ̀mẹ̀táhùn ìlàhìn mẹ́wọ́n dé ohun àjòrà gbogbo atẹ́gbàkà to amma ci fasara alkur'an biki le gudu wanya mi a memali miki babo wani yiwa ibn kasir ya ni ohun sha agba bi otakada ekute masu lukalugbe ju ọna keju alkide bili mubi le takidu ya aljana olùkọ́ yọ́ lórí wẹ́ máa ní adébìlì ìsìnlẹ̀ tágìdàbí àjẹ́nà inú olùkọ́ kò máa ṣe lugo aluki aluki ju debili mu bi le ka ki do aljanna so oluka di lugo ju le wa oluka bo kuma ti lugo iblis wa kayfa jara min dukhul iblis ila aljanna wa waswasatihi ma yaluki iblis ona ti wo wa ti kololi pa ma ya aljanna lele yani jina muluka kuma kwa ogelele yani oluka le oyo oyo mo ki ale وسنفسك ذلك إن شاء الله في سورة الأعراف إن شاء الله يوم أكبر كبارك وكما يقول سورة الأعراف وما يأتي بيان ولا للك يكي شيمي هنو يهدو برميجو يكي ما شيميني يهدو برميجو سو أقول لكم يا ابن كثير كي شره نعم آية بدوبالو فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم tọ́wàáyìn takí ẹgbàkàlìbì adam aléhìsàlám adìhù lígidẹ̀ kìbìlì ìyá jẹ́ ń wulí ìjẹ́ take bili jawu jole ba su huma alibi adam adoli je tanu alu ki bili al ki le adam yiba isu ya wingi le kuwa bale ba wa ka ni la ba bi ya imuwazi ka ba ni adam alayhi salam ma kola wolu ju ju ni se ni kan ala adulluka ala adulluka ala shajaratil khuldi wa bo muna hal adullukuma ala shajaratin bukato on ki tay kolam bo muna on koyan on ibili akolama seni udo likan oli kaka gede seon je ba ya je mo me ku me so gbe le je hora kide ya mo je me duru ku o be le ya je ba gbe le o pe ni tapa so on ibili de dikiru tuma dikiru tuma tan ma wuli jɛ o ma nya yɛrɛ ni lɛ jɛ yi ma hu yi an yɔ ma sini tuma Tulu uko ma ti ba ma ma sini tubu ma go sini tuba go ma tɛ ɛliko tuma yi ni o wi al alhasan ki kikpa. yanihi alebi adam gbe kɔkɔ yɛ aliɛna nu ŋun kpe kɔkɔ ɔmɔ nu awa awa ka nsi ɔmɔ lɛ fɛ aliɛna yi ama awa ka yɛ lɛba awa ka yɛ ɔmɔ kele ka sa atala duna wa mi asana mi aya mi dunia sɔdɔ dili ka yɔ do wɛwɛ ayi lɛ mi lɛ mu kɔkɔ ɔmɔ nu ɔdɔ dili ka. yọdún gbẹ́gbá ṣọ́dún òdì ṣe àgbẹ̀gbá báyé nínú àti ní bí ìgbẹ̀ wílẹ̀ àníbí adam na pé lẹ́dá ìgbọ̀gbẹ̀ àwà ti dé ìṣe ẹni tọ́ abánibí adam aleyhisselam ụgbọ jẹ agúhun chinedu takanyoci ne cuma kuma ni adam yora ipa golo nika ime da gbogbo nílẹ̀ má dágó wọn ma ń ọjọ́ adamu kàdé ni ya adam àtìrára mi ní adam jẹun ó ní ẹ̀yẹ àgbẹ̀ ó lè yẹ ó lè nìyẹra àgbẹ̀ ó ti rẹ̀ gbàkún náà mẹ́ yéhe ọjọ́ ẹ̀ṣù lé ọ̀hún ara náà bẹ́lá àyà àmì nǹkan áyún ẹ̀wọ̀n ẹ̀ṣù yìí wọn aláwọ̀ tààlà ẹ̀rẹ̀ tó adam ukuruj min jiwari ẹlẹ́dù kwana lẹ́mí nkú ẹ̀ mọ́kò yọ ọ̀hún tí ni kí wọ́n wà náà lórí rẹ̀ torí àjẹnà mi gẹ́gẹ́ bá náà jẹ́ ẹni kí á tàdù rí mi yá àdúrú gbé àjẹnà lórí. alẹ́kùn yẹni wà ló kàlákùtù mi kamil al-ardi ọgbẹ́ ìwẹ̀ adam gẹ́gẹ́ ṣàkàṣù dúgbò ẹ̀mùtọ́ nàmá bá yóò já kùmà àdúrí mi tàbá

ongi malimi ka ki yakili ongi aka in ya naziran yarnu bi ayni rakidin wa mashahidan lil amrin ghayra mashahidin tasillu dhunuba ila dhunubi wa tartaji درجة الجنان ونيل فوز العابدين أنسيت ربك حين أخرج آدما منها إلى الدنيا بذنب واحد Allahu akbar amara ba ma na ma ma ni hikima wa ka tabal yanhi ya naziran wa na kagigo yarnu bi ayni bi ayni rakidin ko ke ke yue yo ke yue che yue ke lulu e gbade gba wa mashahidan lil amri ghayra mushahidin e angoli amenwe kute ẹgbàkẹ̀dé júdà nílẹ̀ ìnàbẹ̀un kẹ́ ní ẹ̀kẹ́jú àti ṣíyọ̀ kẹmàlẹ̀ lẹ́ni tẹ̀sílù dùnú ò lè fi ohun ẹ̀wà ti rọrọ lamáyìn ẹ ó kà ṣe ilẹ̀ dùnú bí ẹmọ́ ṣòmúnẹ̀ rọnú ẹ ó kà ṣe ẹmọ́ dàbí ṣòmúnẹ̀ rọnú wọ̀tẹ̀rẹ̀tẹ́jì ẹ̀hàná dìkọ̀tọ́ ibi akẹ́ ẹ̀rẹ̀ kàkiri ẹ̀yìn alẹ́ dẹ́rẹ́jà jẹ̀náàlì gbogbo àtàtẹ̀ àjẹ́na wọ̀n ní ìlàfóòzà àbídì òwẹ́lólè fi náà ṣe ene kicha ara rojo ola ugu ugu yilo memele kungane ibe awo ka we ke eno libu weji ene kimuda ara rojo wangi turki mde ngati tema ku e kungo anasi tarabaka hina akhraja adama anasi tarabaka hina منها إلى الدنيا بذنب واحد ين عيد هي ممكن يكون ربك أخرج حين أخرج ربك آدم أباكو أنا تيتا ربك أمبي يوندو حين أخرج آدم أباكو يونا نبي آدم أدوه منها بها الجنة إلى الدنيا إنه كنا الجنة أتهلمي ولي يمونون نبي آدم أشتاق يونو بذنب واحد نبي هوكا ẹ̀họ́ kéde ń jẹ mọ̀núgbà jẹ́nà yìí olúgun wẹ̀ àti abáyọ̀ àti ìrìnkẹ́ àdábà jẹ́nà olóòbí kàmú ní ṣe ìwé àjẹnà mànúwà wẹ̀ àwílẹ̀ abáyọ̀ ẹ̀nà olóòbí olúgun kà ẹ̀ àti ìrìnkẹ́ àlùkẹ́ àjẹnà lẹ́nu ẹ̀lẹ́kọ́ tó dá alẹ́mà ẹni ẹlẹ́kùn adọ́ fákìrì dínì ìmáàmù fákìrì dínì ráàzì kìkì tafsir al-ma'thur kunna qauman min ahli aljanna awaka jo gide ba amoma aljanna ga siyo ete tewa originally e aljanna ga do do yo ni fasabana iblis ila iblis ila dunya taki bili ya wa nudu ọ̀kágidọ́ àgbàmọ́kálẹ̀ wọ́kọ́ wa ọlájìjì ni ìkẹ̀bẹ́ òjì máa gidó jí àmàmúṣíwò jí àtẹ́ ma wà nùgbé àlìjẹ́nà tí ní túpẹ́ ká wọ́n ní nìdá ọdún ní mẹ́gẹ̀ ẹ̀dọ̀ dúdú pẹ́ẹ̀dọ̀pá ẹgbẹ́ túpẹ́ ká jọ kóhùn yìí ká anáàlì mílíọ̀nù tìbílì ìṣúwálẹ̀ adé ìgbénilẹ̀ gbogbo àti ànàrúdà ìlàdáàrí lẹ́tí òkúrìjìnà mìíràn gbogbo àtẹ́gbàgbọ́n mọ́ akódàbí ajéjì gbogbo kàjọ táwọn àwọn àyè mọ́ mọ́ akódàbí tọ́mọ́tàkàdà ṣẹ̀dá ogun ẹ̀lẹ́kọ́ tọ̀tọ̀dálẹ̀ abá níbi adam àkẹ́dọ̀ ń padẹ́ jìjì kí kí realize mistake rú ohun àníbi adam ṣí ní tí ní ọ̀làjì aka tákẹ́ ọ̀lọ́ ọjọ́ kí lè wúrú tó ẹni tí ọ̀lítà fi bẹ̀dá ìdùhúrì wọ́n wọ̀kọ́ ìdùhúrì wáyé ní àníbi adam alayhi salam

kaji adamu alibi adamu alayhi salam yini kai tun kun wala allah allah li allah so jode kun wa muhammadu li muhammadu aji umene kishin ya ye ke gani ke tune ye ke ya ke mela ye ke ya ka denu botene duki muhammadu gide ji ta ko allah du du ma la wala gide ba lakin na muhammadu gide ni ji mana to be tidala idale ba muhammadu gide mu ya ko ba allah nuka la ki gi muhammadu gida ki mo le wulu ba tako a annabi adam kini yeni wa bi muhammadin illa wa ghafarta ojo e hoja kan ni tudi ku gadu ba min e gi muhammadu guru ke mo le ba muhammadu ni i mama ba amma onwe lu arshi

to tako na yiwa ibn kafir iya ya muda bi da tehi qur'ani eh suratul a'raf aya ko gumo meta suratul a'raf aya ko gumo meta ili omole nini kojo ati wa illam taghfir lana

òun à ní olùkàgídé ọ̀tàkàdá igbélé kàgé ní ẹ̀hún kà níbi ádámà kàlẹ̀ gíà níbi mọ́mọ́dù fún wa níbi ádámà kàlẹ̀ kúrò ní àgàgídé yìí kọ́ọ̀lá arábàná ayàgídé ìsúrẹ́tì làárá sí mà kàlẹ̀ òun ní kújí kọ́ra ọ̀nà kẹlẹ́ kà fún ikú ọlọ́bùbẹ̀ ní tẹ̀míìmì ẹgbàzámẹ̀ náà agba malkalimatu lati talaka adam ti anibi adam akika takolu nkoyo legudu ike ngbola koyo a takika takolu nkoyo legudu reza eluko qala ulima adama sha'na alhajj yenihi en koyo didun anibi adam amole onsi sha'na shani alamiri ọla hajji alkumaci hajji ne ohun ọjọ́ dùn àníbi adama yìí kúkọ́lọ̀ ìbáadá ọlá kùmáci hajji lẹ ohun àníbi adama yìí àti akọ̀yọ ọ̀rọ̀ nkọ́yọ ní kílẹ̀ wúrú yìí àmá ọ̀kọ̀lá kọ̀lì ilẹ̀ bá ìmúdù kọ̀lọ̀ ọ̀gá nìkọ́ tó dẹ̀rùn dá torú àbí kùmà àmì sàhábẹ́ kí bọ̀bọ̀ máa ní ìṣọ̀lù múnẹ̀ ọ̀làgídé tafsir ọ̀làgídé kùrán eh, suratul araf lẹ́ẹ̀ ntukɔla ɛka eh, nebi adam aleisalam ka takolo nkɔyɔ lori omuna dukiya ilẹsi ɔga nìtsi tukɔlu yẹmu luka yi dokua oluki lɛ kó dàn oluka yi kele do anibi lɛ oluka yi lɛ ami maa ma mele do mu o ni duu abu jaafar arazi igba ɔma gba abul aliya. lugbo ọ̀la lẹ́lẹ́ báyìí nìyí ẹgbà kan níbi adam àtàdúrí bá yẹn ni ya rọ́bì ó ọjọ́ ara àìta ìtútù àtúnáàtù ṣeun kàkún náà tó bá kún kọ́lọ̀ ṣe ọjọ́ ẹgbùn ìta wọn ọjọ́ àkìlì ìrẹ̀n ṣeun kẹ́ tó bá kẹdàbí kọ́lọ̀ ẹ̀wọ́n ṣe àrùtí ó kàrẹ̀ àlìjẹ́nà náà dẹ́ dàbí tẹ́ àlìjẹ́nà ọjọ́ òun ní ìdá ọ̀ṣà àlìjẹ́ ẹlùkú náà ẹgbàlẹ́ sáka níbi ádámà tàbí òkọ̀làgídẹ́ tàbí ọjọ́ sí ilé ìrọ̀nà lẹ́ẹ̀ka ọjọ́ àmúlẹ̀ ìlú ọmọ bọ́lá rẹ́dẹ́ ayẹ̀kọ́ fún yọ mẹ́ta sọ́dọ̀tàlá àwọn ẹ̀lẹ́kọ́ tọ̀tọ̀ dálẹ̀ olùkáyé yóò níbi gèlè àmì máàlìmì tafsir pàlì máàlìmì hadith mahmoud kílẹ̀dù mahmoud dashi màmá ya kùránì yékìdé sọ́dọ̀tàlá aráfilẹ̀ mahmoud tabujimu فتلقى آدم من ربه كلمات النبي آدم يقولك يقولك با بوك بوجون يولا لك فتاب عليه تقول يا متوبا يوم الليل إنه هو التواب الرحيم تروجو الله شوندو كي تشادو مي با يا شوندو كي موشا لجي مومي عليكم ما يعني دي مسند كبير ina addu'a kuma addu'a mu mai ne addu'a la ni bi adama shi ogoda mu adi zela ku pa kuchaka inya ne okola be kuma kaya qur'ani umi tani na قلنا اهبطوا منها جميعا فإما فلا خوف عليهم ولا هم يحزنون هو الله تبارك وتعالى يا كامي آدم عليه السلام imufeti dunu ya mufeti dunu ya ya mufeti dunu iblis take wodu ma ko taka ta ma du ga jira iblis ki jeun me jeun ya lo ameku me jeun ya lo turale iblis je ko lo ma onachi

tɔ ebili ŋmaa wọn dàbí sege sẹlẹ múni wọ agbadzi gbégbé la ọjọ akini ọya kúnna àbí kú mímu ha jamiya ọgbọ dùn mẹ kó akótsaka mẹ ló gbé àti náà mẹló àti adam àtọ yàwó àtọ àti ibili ọjọ akini mẹ ló kó akótsaka fẹyìn máa yà àti ẹnẹkùn mí ní ìhúdà ìtukọ ẹnẹkùn tọ́nà fúnmi kìí akẹrẹ bùmẹ bayi ne o maado ku tɔna lɛ da un uh, a uh, anibi ɔjɔ de o tɔna unuti ɔjɔ de o tɔna abiri jɔ lɔ ɔjɔ de o tɔna ɔjɔ akini tiɲɛ ku tɔna lɛ lia famantabi ahuda ɛnɛ du k'i le ku tɔna mi fala kawfun na o kuwa dɔ mɔŋɛnɛ lɛ ni wala kun bi hasanu ɛdɔdu bi a mɔ dɔ mɔŋɛnɛ lɛ ni ama yɛnɛ k'i ma le ku tɔna nia abi a dɛmu ma o tɔna lɛ ẹmọ kójí títẹ́wé gbọ́ àbákẹ́gbé gbọ́ ẹ̀ọ̀pì àyẹ́ àtá ìjọ àti ní wàmẹ̀n àrọ́bà àǹdíkìrì fẹ́ iná lẹ́hù mẹ̀rin ṣẹ́tàun gọ́nkà wàdà ṣúrùhù yóò malùkìyà mẹ́tì àmà sọ́rọ̀ tuta ha ayàdì ní yóò yóò mẹ́lẹ̀ aláwọ̀ta aláìnẹ́nẹ́ dúkì méjì ní dàbàrí lùkùsọ̀ yọ tẹ́bà kì má ní tìrẹ ọ̀wọ́ àzẹ́

àkìlí ẹ títà bá fi títà kìí jẹjẹ ní orí àkàjọ abájọ yìí olùdẹ̀bì ní ẹ padà sí yí yẹ ẹ ọmọ náà ẹbìtẹ́ káà kíkọ́ ọla òkúta wọn náà ẹsẹ̀ ẹbìtẹ́ àwọn dídí dún tó dẹ̀ ọdún dé yí máa dún ẹ kìkì náà fi ní máa jí ike má gbẹ́jú dé ọ ana igbo ọmọ ìjà lè kú orí ana mi yọ ana mi bendel ana mi karaba ọmọlẹ́mú ojú ọ̀nà na iji kú orí tó dẹ̀wọ̀n ọmọlẹ́mú pọ̀ ojú pa ẹyí máa ní ìyá tìtìpà kó ṣaká abòpọ̀ ojú pa ẹyí máa ní wọ́n ṣẹ̀yà òye àmì àṣí ni wọ́n bòrò wá ṣíṣe nọ́ọ̀tù wọn lè lọ kọ́ gbogbo àná títí jẹ́ àmì irun jẹ́ abájẹ́ wa ni nà kàkí ṣíkpàlà mẹ́àpá lèṣà àti ṣíkàtà ìmáni yíyẹ́gẹ́ fún yígbà ìmáni gbígbó yímẹ̀ mẹ́ẹ̀dáátánì mẹ́ẹ̀dáátánì yẹ̀mádáátánì ó ní gí náwó àdúrà ṣe mẹ́ fẹ́kẹ́ jọ gàrà tọ̀sími ní ní kuma gbígbó yímẹ̀ mẹ́jà mẹ́wọ́n mọ́ máa ń dún ẹni àwọn àkọjẹ́ ìfẹ́fẹ́ náà lẹ́jẹ́ kò yílẹ̀ nígbàbí ajá ni táàkì jẹun wẹ́gbẹ́gbẹ́ bọ́ àkínní màdọ́mà yìí yíyọ̀ lọ́wọ́ láì wílẹ̀ ní ngbo kẹ́lí kàkíní ìmá níbẹ̀ tó máa tẹ̀ ní àtàbà lè yìí ọwọ́ mọ́lẹ́ ńà láṣọ gílẹ̀ gbogbo ní parọ́ ayọ́ yìí a ní òdu ẹ̀dá ní kejì ìjẹngangá lẹ gbogbo máa dúdà náà kejì gbogbo máa yá náà kejì mẹ̀sì mẹ́ni lẹ ìtì yóò náà yá ní àmúnẹ̀ kí ètè yóò náà ètì akere na eneke taba kete ihe ọla ọ na-ebi ebi ite doro ka okete ọla dan onugbu mgbe nwa gbere ahụ tite yo na alụka okete ọla eneke jibe nụ omere leo ji ya emi alhamdulillah pe aliju imani pe ka ne oyo anyị ne imani ko abucho kuma ado oi ngojo de bonwa pe ngajo na tenga ba hu ngajo na tenga ba hu aboju awon teni mo chale amone ọ one kele amóti yele abókẹlẹ abụ máa yẹ́ mọ̀ ra ya wọ́n fi ti wọ́n ayé wọ́n yọ wọn kojú ma òun ló gbọ́dọ̀ mẹ́rú ẹ̀fà àtìlẹ̀ gbúrú gbogbo àtẹ̀gbà yìí abókùn máa kojú ma yìí kò máa kó máa pa pé amú máa múlẹ̀ kò máa mọ́la kó máa dọ̀ra ibi tí ma àwọn tè gíní ọmọ kékeré kì máa ju ọdún mẹ́gbẹ́ olùta ẹgbà bá mú lọ́dọ̀ anú ọlẹ́ àwá rágúnmọ́dọ̀ ènìyàn rí ọ̀dọ̀ rágúnmọ́dọ̀ ènìyàn rí ọ̀dọ̀ ó kà ní ìpàkọ́ ọ̀nà ọ̀nà ọ̀nà àbíyúgbòrò aláàlì gbogbo àti àtẹ oyẹgbá ní ibi kìdẹ wọn máa ní àmẹ́yẹlẹ́ ní mẹ́mà sí

Were nọkọ ọgwụ gị onwe kwunyere agụ ni duplex na duplex Ama ama ama adọghị Unyi duplex na-ekọ ma ni upstair na-ekọ ma ni estate na-ekọ ụdọrụ dị du a ịnike ile ụgbọla ala ụgbọla

haki ameno bata be dumuman takojo ya yo dunia yo biti mumbe onu gunu gume ama boma boma no koi ba kuma chana na ke gudu mai ba oga ye woje woji duke gudu nke le otaka da ba ama su jilo gale ogiwa ogiwa ojile ti malaria pitagor oyiro ogiwa ka aji domo manyi yulu manyi ko ewa muda atini ama ogiwa domo àmá ọ̀gá ẹkẹ lódún ẹyọ̀ tákàtàkẹ má ní kí dọ́ní ojú ẹ̀wó yẹ̀wó yẹ̀wó yọ̀ ọ̀gá àtúkàtà pàkójáká àmá ànọ́kọ́nà bí rẹ̀ ẹgbàbó ní ti agbè agbègbè tí ọ̀rẹ́ máa kí ní ìṣètọ́ba ẹwọ̀lẹ́ máa ní dáàbìtì dáàbìtì dáṣẹ̀lẹ̀ dáàbìtì ti tó ń tọ́ kọ́ ń gbódúkìlójá náà lọ́ẹ̀bá inú òun

àmọ́ bá máa wé èsì wú máa pé èsì máa ń dábàá sí èsì èsì dé èyí èsì dé òmòtò mọ́tò ẹ̀ṣọ́ wúwo ìyá ọlọ́lá ẹ̀ kúmi àwọta pa ábí anáwó ní àkọlù rẹ̀ màṣínì ẹ̀ṣọ́ wúwo ìyé máa má ṣàkà náà wó dàbọ̀ ẹ̀ má mímà tó a máa dọ̀ máa dé hákì àmẹ́nà bàtà ọmọ ní kò máa wọ̀ ẹ̀ṣẹ́ ní kákọ́kọ́ má jà ẹ̀ bá fẹ́yìn dàlẹ́ fún mẹ́rin iṣẹ́ tàbí

ẹ̀tọ̀bàtà wà bẹ̀kẹ́ jùra ẹ̀ ụra wọn jọ́ka ẹkọ àná ọjọ́ na tún kó dúró ẹ̀ má dé ìbò máa lè bọ́ yọ ní ibà ẹ́ tọ́ ẹ̀ àmà kò yóò rìn ya rẹ̀ má lè mí kàmádọ́ àbíní kálàráwí oyè àdìkálò mádọ́ kálàráwí ilé gómìnà ọjọ́ ọrụ ha má lè mí lẹ́ kọ́mẹ́dì àníṣe ilé kọ́mẹ́dì máa yà kọ́ torí ìdíkà jẹ mọ́ lámẹ̀ ọ̀là dúkìá kàtọ̀ alàgbà agbámọ̀ náà yìí má lè mi súnà ní ṣe gbìtìgbìtì ń pàbí sí àdé gbìtìgbìtì ojú àdìkà nù ìlúkúnmẹ̀ ìkàtẹ́tì ń kà ní agbóhàzì nù oyè àti wáàzì yẹn nìyí ṣe ń kọ ojú ọ̀nà ẹ̀yà wa ojú ọ̀nà ẹ̀yà kàláwọ̀ tàbárakà wọ́ta aláàtúnṣe ẹ̀ ádámù nù kéèkéè ẹ ò ṣèlé abẹ́lẹ́ṣe kẹ́ẹ̀kọ́ yí abúkàmẹ́ kó jọ kẹtùgbẹ̀kàmẹ́ alótú náà bá ó yá ọ́dà bí wọ́n ṣe skírínì ṣe ń kọ́ yóò ṣàlẹ̀ skírínì nì kẹ́yà ti skírínì nàbí lẹ́bà ẹmẹ́dẹ́kàdọ́ 24 hours náà mọ́

aki china jenereto ruka maji babu chaka chibu mune ngaba kalu abata yomo uru jenereto wabu kwale mawe webu webu gele webu kuru jenereto mwawe torch light kamaje ya chibu mune ngaba kalu amari ko sigado yeme une to mo tenga ngaba tu uyengejo uyemu bibi kidusha bafo jiduwe omola ngwebu àmì náírà mo lọ bẹ́ẹ̀ lọ́wọ́ bí ẹ̀ náírà sí kí ẹni japan méjì gbóyè ní ẹni àti ní gbóyè ògùn méjì gbóyè ọgọ́lọ́wọ́ yóò ní kéjì ẹ̀ ga kàmẹ́lẹ́lu ẹ̀ agbóyè nẹ́gàjì gbogbo ẹ̀jẹ̀ dájúwọ̀ nàìjíríà lọ́sí àgbàwà àkọyà ìrìnká àìkélé ìkélé ẹ̀gùn nílé ní olùgbò ẹwà dípọ̀ nàìjíríà gbájá ọ̀nà èèyàn ọba tó ọba tá gálígádá kàmá gbọ́dá bàlú yẹ́ gálgún lùlù ẹgbọ̀ okoòtù amẹ́rẹ́ okoòtù ẹ àmúkà mẹ́ra kúta mẹ́lẹ́ṣẹ́ pàṣẹ́ntì gbẹ̀gbẹ̀ mẹ́rin 50 pàṣẹ́ntì gbẹ̀gbẹ̀ mẹ́rin 6 pàṣẹ́ntì gbẹ̀gbẹ̀ 0 pàṣẹ́ntì àmẹ́jẹ́dù eh, àmẹ́gbẹ̀rúndún ẹni ọmọ ẹni ẹ̀lúgbó tíráàlà àdúré rẹ̀ kàmẹ́ta gọ́ọ̀mẹ̀tì kí ẹ máa dégítà mẹ́ni gọ́ọ̀mẹ̀tì ẹjẹ́ àmẹ́ ọbàtà ṣìtàbálẹ̀ ọbàtà kò ẹjẹ́ pí nàìjíríà wẹ́dà bí wọ́n lè máa yíwọ̀ ẹ̀lúgbó ama ni olùgbòrògbò ti kọmẹ́dì àrìnṣẹ́ ẹ àgọ́lá ẹ̀ àdábálẹ̀ jùn ọ̀làgídẹ́ ìbá kì mẹ́rẹ̀ alóyìnbá kì ákàgídẹ́ ìbá yorùkàgídẹ́ ìṣẹ́ gọ́ọ̀mẹ́ntì nàìjíríà àti ní ajá lọ́la nínú ìṣẹ́ ní ikú má ìná dúdú àwọn ìná kọ̀lá wọn alìmúlù bẹ́ẹ̀ lọ́wọ́ kí ni kọ̀lá wọn onígbàmúnú màmú àdúgbò pẹ́jàkà mẹ́rẹ̀ kan ọba táka tí olúmíà ìmí enyi tukwe ka anya ngbe ojo na ke ama o le ya ka ba jala ide lo o na yira do bata ji gbe mi gide dal ge no yo na ya o da gide ju ya lo ye ya ya ti yanakum Ya na anya wa ta me to bata to bi ene ki mu to na legba ki na ba okodo mo ga bole ẹni àbàkánà gẹ́gẹ́ wà lọ́lọ́bì á ti wáàzí èyí kásẹ̀tì mú múlẹ̀ èyí á ti wáàzí ohun ìyàkọ́lá ẹni òun ẹmọ ọmọ náà fún ẹbù ọgbọ́dọ̀ àmàlì fún àdókùnmọ̀ náà mọ̀ yíkọ́ rọ̀ kú ní kídì ní ẹni bí ọmọ ọmọ ẹni ọmọ náà fún ẹni ọmọ ọmọ náà ó máa ẹni máa làrá lílà máa ń dàgbàdà

tọmẹntẹbi ahudaya yẹn dúkìá lè bútọ níhùn bá fọlá káwùfún aléhìm òkú dọmọ ọmọ ní fọlá ahùn yàzẹnù ẹ̀rọ lórí àtọmọ ọmọ onígbọmọ akóyìn ọmọ kọ́ọ̀lá ẹ̀rọ bá wọn níbi na káfàrọ̀ náà والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا الا ما كافر با بكما كقول اوجو وكذبوا بآياتنا مما يا وادوريمي ما مايل اوجو تي مين تي ما با اولئك اصحاب النار الله تعالى يقول لهم النار هم فيها خالدون وبيقول هم يا شيخ اللهم انا نعوذ بك من عذاب النار يا بني اسرائيل يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون يا بني إسرائيل أمام إسرائيل ene kuma do ki israila ta nabi yakub de odun kuma do nan israil annabi yakub alayhi salam ma do israil enihi ame amo mi israil that is amaju annabi yakub de ami israelite that is ami jews udhkuru ni'mati allati an'amtu alaykum mariya elimi kushi umen mɛri a yi lemi kusi ŋume ura kusi ŋume mɛri a mura kusi ŋume wa aw fu bi ahadi turkume ci kaali ko lemi kusi ojo u fi bi ahadi ko idaale na ya ci ka alko lemi ura kojo ci ŋa mbeni israela isi se koyi qur'an ɛgba kifiraw na numa ale kojo ja numa ya eh an jahu min ubudiyyati ali fir'auna oyo ma jabu tani ama won de gogu ma won cha dungi fir'auna ura isi ku bojo fajjara lahum alhajar okuta mayni o musa aruba pama mo ka ma de mi abayo omi ju ade bale bo mi aba ma si webi ojo ko mi ke ro ma ojo ati se ba ko mi lo musa do pa ke na igokuta yọ palẹ kó òkúta dìdọ ọrùn omi kì á bí kó àwọn lanko yìí bá ẹnẹ omi kọ òun máa ń lọ yìí òrà ìṣinwó ọjọ́ ṣe ń mà àǹzẹ́là àléhùn mẹ́lẹ̀mẹ́lẹ̀ ọ̀sẹ̀lá omi omi ńọ́ omi ẹlẹ́kẹ̀ àkójálẹ̀ àná ẹ̀bá alùkì ńọ́ dé kẹ̀ àríyìn alùgbẹ́lẹ̀ ìwọ̀n jáde wá wọ̀ sẹ́lùwà ọjọ́

amewele machini ŋua ne ba ma wa kɔ kɔ kɔ ya ne ŋa ma mu ma a. ta ma yi yɛ atsari ŋu aŋa ŋa ma ko ma ya rɔlɔ tse ŋu ma ma ŋu ya wa ne ŋu ama ko de ma lɔ lɛ lɛ jɔ gbadɛ mẹ́lẹ́jẹ̀ á nẹ̀kọ́ pàyọ wà nẹ̀kúdá ìyàwó ọgọ́kọ̀ ọjọ́ ajé ń àánú gbòǹgbòlẹ̀ ìṣùn àánú ọmọkọ̀ṣí wọ́n lè dàtọ̀ ọmọkọ̀ṣí yóò yá níjà kéwò ọmọkọ̀ṣí ìyà ara fún ikọ̀ wa májàkà tún ní ewu tàbí ẹ̀mù tó láì fún àgbò wọn à máa wá pẹ́yún máa wá nìdọ́lá máa a di àtẹ̀lẹ̀wá yàbò ìgbélé ẹ̀wà ń na náà àlékùn ọgbọ̀gbọ̀ sí ọjọ́ àwọn ọmọ òṣìṣẹ́ mú dìbò igbó kòló kolo ibo libo kolo mana kataki ibo ye omogo ame mu kɔni ịwa iwa ma wa ɔla mu ma wa wa anzalna aleikum omogo si dɛ ɔjɔ mo omogo si doro wa ŋa mɛ kame onu gbolo gbogbo mɛ mɛ nya mɛ dɛ mɛ omogo si gidɛ yi dɛ ba ɛla o yari yari nyalu to si de e ewe le ɔbɛ de lɛ ɔbɛ lɛ ŋɔ yɔ na wa.

òrà ilẹ̀ pẹ̀lú oṣù máa àtìkù máa ń ọjọ́ ṣídọ́mù éfẹ́ ogbó kùmádọ́ àkíní àríhá ọjọ́ àkíní ma yá dábàá ibò àríhá èyí ò lẹ́yà fọ́jọ́ ma yá dábàá yá máa lè tọ́mọ̀ ma àmìsáìdì pẹ́tọ́mọ́ àmìsáìdì yọmọ máa lé ẹn kà ma lé ọmọ rẹ̀ musa kàkí mẹ́ lé ọmọ mẹ́ kàdú wọn náà omi mẹ́ kàmí pa ara yẹ mamudu kàn án àbọ̀mọ̀ àbọ̀ àbọ̀mọ̀ àti ma mà ẹn mà kàá musa wọn ni musa ìmùdẹ̀ ń kà máa lé ọgbọ́n àmà níbi yẹn mọ ya yìyà náà musa yẹn ni àmì kẹtẹ ọkẹlẹ kọjọ kàmá tó ẹlòmọ ẹn wẹ kọjọ kẹlò kàmí kẹyìn ajá ṣe ń kà mẹ́ òyàjà kí wẹ́ mú fìrí àmà ìdáhàbà à ń tàwárà búkà bàkọ́tìlá ìnà àhùn wẹ́pọ̀ ọjọ́ kún mẹ́lú tí ìwọ̀ mọ́ wẹ́pọ̀ ọjọ́ òyàjà tí ò mú fẹ́ ìṣẹ́ lòdùkọjọ́ àgádùkù mọ́ àwá dùdù àmdàjù yàfíbí ẹlẹ́nu ẹ̀ẹ́nẹ́kì fáwẹ̀lì ẹ̀ṣẹ́ mà ẹ̀ ayọ́mọ̀ ike ìyàrá máa kọ́ tọ́wọ́ bí a náà hà gbogbo ma ọjọ́ kọ́nà máa ma ló yá ni àrùbẹ̀ ìnà sẹ́nẹ̀ sẹ́nẹ̀ ti hó na fìlà fọ̀gbọ́n fọ́tí ìsọdọ́gbọ̀ méjì ìlàmàjá alákọ̀ ojú àkíní àyíwò lẹ́kílì ẹ̀mẹ́mẹ́ yá dúdúgbò ń gbùrùgbù máa ṣe ìlàmàjá alá ọdọ́gbọ̀ méjì mọ̀ nígi ládá bẹ́ẹ̀bọ̀ déhùn ọmọ náà òbí a ní ń pakúṣá pátákì béèkì bọ̀ dá màá lòdù wọn ọ̀rọ̀ alẹ́ kọjọ́ ṣe ń máyà ọjọ́ mẹ́rin òdò náà máa gbogbo tó pẹ̀kà máa jọ yìí ẹ̀mí kò ló ti ó má pàkúṣá káyẹ̀ àmì jews lẹ́lẹ́ bá àmà kújà bọ́jọ́ pa níbi ohun pìlú ó yà lẹ́lẹ́ yìí ẹ̀bàkà níbi ó yà nẹ̀mẹ̀dínà ẹ̀ bá àmà ń ló yà nẹ̀mẹ̀dínà lọ àmì christian má ló yà nẹ̀mẹ̀dínà ẹ̀bàkà níbi wọn mọ̀ lọ́wọ́ àbókì ìjọ mọ́ jews àmà ọ̀dọ̀ mọ́ tura lẹ́gbẹ̀ẹ́ kura lójílé àmà lẹ́wọ̀n tó gbé yá kíkọ̀ lé màtàmì christian àmà àmì jews lẹ́yìn ẹwọ̀n àmàtí ni ọmọ yà tọmọ sójà díman ó yé ma àtúnjá ní israel àtúnjá ní mọ́já ní palestine ọmọ àtúnjé ma yìí dẹ̀lílì ojú kàkí ní ma ó gbá yàn tákàdá kàkí ní ọjọ́ ayádà ní ìdìkwá àníbìlẹ́bì ayákwá nẹ́yìn ọwọ́ ìrìkó ọgbọ̀ mẹ́dínà yìí ọmọ àníbìlẹ́ ayádà òkú rẹ̀ tọmọ ayé ni tọ̀ṣẹ́

ìwọ́n ye dà níbi yìí mà wọ́n lókè má káàbì méjì náà wọ́n lọ. Mùmúdù wọn àṣà níbi yìí. Eléku na lé gbá yìí màá ká ẹ̀. ma kọ́ yọkà lẹ́yìn lọ. Àti múdà yé A ti lè táwọn màkọ́ ẹ̀dọ̀ wọn bí àbí káàyà bẹ Uzukuru ra kò ṣe mú mẹ́ kú mẹ́ pa níbi mi kì. Mẹ́gì ẹ̀hún urakushengu meme geela kirukume jepushengu kumemi imani dukonge wa aufu bi ahadi mechika alikuli imi amucha alikuli kudumu meka kini anebile ili ili du memugba alikuli kudupa mele ufu bi ahadikum alikum umi anya chika alikuli ime kuna ajenga anebile ki ango de gaskiya ya dini yaje yaje ngamone ma kakini ọ̀tákàdé mẹ́kíwá ìgbélèṣẹ̀ tákàdé ọ̀gẹ̀ṣẹ̀ àgbèṣe kùnà Kuna yá dàrí yẹ́ náà rùmọ́ ọmọ ojú imáàlì lẹ́kùnmẹ́lú wọ ìyá àyá omikùtù ọjọ́ yìí farhabu omi gbàgẹ̀dẹ̀ ohun mẹ́ẹ̀dẹ́gà ìmí ẹ̀wọ̀n máa dọ́ àkíní àrùráhà ṣìkàkíní ìdẹ́gà ìhun kéjì yẹnilẹ́kídé wẹ̀ bàdú kọ́lẹ̀ kíṣì jájá ọgbẹ́nilẹ́ kakini ẹnẹgidẹ́ ìnẹgẹdẹ hàn kẹrẹgúnmi hayo ẹ̀wọ̀n máa wa iyaya farhabuni omi kò ṣọ́jọ́ yìí omi mẹ́ẹ̀dẹ́gà ìmí omi kò ṣọ́jọ́ omi mẹ́ẹ̀dẹ́gì yìí dúdú àkàyàmí ayagirọ́nù ha wa aminu bi ma anzaltu musaddiqan lima ma'akum مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون وآمنوا بما أنزلت مصدقا تدعى لمن مدى كنا نقول رغوة nca alquran mais je ko to yiti ko me ko ko ala ngi ko ala ngi bi abi jali lima nyen de pa me taka de ka do me quran awu do taka dale eli ko quran illa ilo no quran ma alla ilo ima wudu da tora ge ame me ka tora kin abu nga alla um wa do ban quran yi abu nga ya ma wa ka amubiri yɔ bogi natora lɛ wòdigbo mali baibu o du kur'ani ma mubiri yɔ ɔ kur'ani mu da gbɛni mu da na do den kɔ kur'ani laayi lɔn yaadu da nibi isa ama bi baibu la laayi lɔn ido di iya ni iya ni iya ɔ i amina kisi ya nibi muhammadu yi baibu do do mu idodu ba idodu idodu idodu mu kur'ani mu da do du mɛri amu muhammadu kiri kur'ani ya bible dodo mu eh muhammad kiri qur'an wa bible dodo mu amma isa bai musa kuma no taka da igbele ya qur'an ado de ma ina mun ga kini adini ya ba kwa chadi no gosha at least mani ne kuma ma ki kai bible da kuma kini muhammadu ka anyawa muhammadu le aya emi aya roi bible ma no gosha kika

community ka dɔn bɔ e ye o ye lɛba ɔkɔ k'e wula n'i dɔw fɛnɛ k'i ka o ko tamato nu ma ma wɔlɔ o tamato nu ma a ma o an na bɛ ne o dɔn o to daa di nin ma ba o ta di o ta ka da ɛ e o gba alo ti biiru e. o a ye mi o le da la ni mi mi e

Hmm? ameachi na alụ ka mgbe abụrụ nche ejima ameachi na abịa ejima acha alụ ọlụchi ọmama na gị bụrụ ọrụ ọgụ tagide na dịgodo ọkpọ ka mgbe ahụ ọrụ ama ba ìwádìí alẹ́ àmà àwọn gịnị, ìgbà màmá gini mgbe máa gbàdini akwụ, a múdọ̀ ọyọ́ mẹ́yẹ yóò

kwabakwa na ebe a bụrụ wee na jinigwe gba alụ kwabakwa na nwunye chinibi uruka anibi ogene anibi solomon anibi abraham anibi jacob abegi nọ ya dili begi nọ ya ogwegwa begi nọ ya gbometa begi nọ ya orubuka eyo enwele ngeli tọjẹ náà bí ya dili ya tɔjɛ ni tɔya aka tugbɛ ko na ya ne ha ale bi isa tɔya minnu ŋun ya ne ta bi alabi akɛrɛ kɔjɔ o ka lɛ ŋinɛ ba ya ŋu ya ya kɛ akili yi yi ya ɛdɛ kita ki ko ka ma bi ala bi ne ya ni tɔ ɔya ma ma ale ni nɛ gini tɔ ya ni ŋunɔ ya ni ŋi ka yi abe taki wɛ gba ya nɔ ya yi o ma ki ya yi abo ma wɔ do ko a yi.

ẹgbà máa ṣánà lè yíkó ẹlì ọ̀tákàdá dútì kùránì ní ṣeun kálí ìjàkàdọ́mọ́ kí kírísẹ̀ náà jí bá kálí ìjàkàdọ́mọ́ kù máa jí ẹgbà yán ọjọ́ àkọmà ṣánẹ̀ èyí báìbùl ẹgbà yán ọjọ́ àkọmà àdálẹ́ yóò ṣe jẹ báìbùl ago méjì máa ṣánẹ̀ kú rí àgbàdágo mẹ́lẹ̀ àbẹ̀kí ìnájọ́ ẹgbà kuba mai shanaku wa kulu wa shirabu hatta ya tabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr e ba ko yo kuma chana le jiko ne e ba ma bialu thumma atimmu siyama ila al-layl ojo mo nu ma ya le yilele ayaman ma'duda ino ya ka ma ka me ojo aluka le ajo aluka e o se yan shahru ramadan e o se ramadan so ọgbọ́dún ìfàkójáká yí àbàpàbà ìṣẹ̀ define ẹ̀nà àpàbù ṣe fẹ́rẹ́ yú tó dáwẹ́ ẹ̀nà ewu kẹ́rà kí ni àdínìkì ṣàkà yọ ẹ̀nà mímẹ́ ikọ̀ yí àgbà yìí máa lùkùn ọyọ́ ní kígbà dáhùn ọjọ́ ní àdínìkù máa gbà ṣàdínà ẹnu nẹ̀kì má dé àbàpàtà gbọ̀kọ̀bọ́kí dáyà ṣàkàṣọ kó mẹ́ẹ̀ẹ́ ráhùn sákìbọ́ lọ ọba ẹ ọkọ ráhùn turkey ní kí mú dábàá ẹ̀mí kẹ́lùmọ̀ ṣàádàgbà ìkó yí ni mẹ́ẹ̀ ọjọ́ àtàwọn ẹni wa musadikọ̀ lè máa máa kùn kùránà agbìyà léyìn yàgbìyà léyìn ọ̀tàkàdé kàtẹ́tẹ́dẹ́pàá mẹ́kọ́ bí wọ̀lá tẹ̀kúnú àwọn àkáfẹ́rẹ́ bí mẹ́kíjẹ́ kúmẹ́ mú dìde yóò dùn kùmá kọ̀kú kùránì gẹ̀nú kùmá kọ̀kú alẹ́ bisalá alẹ́ sálàmà gẹ̀nú wọ̀lá tẹ̀kúnú àwọn àkáfẹ́rẹ́ bí wọ̀lá tẹ̀sẹ̀rù bí àyà ti tẹ́mẹ̀lẹ̀ kọ̀lí mɛ akele a ɔdzɔ ŋa ma ka yi ŋda le yɛ do na mɛ ka yi kɔ do ka mɛ tia mɛ ka ha mu lɛ mɛ da ya mɛ ta kɔkɔ kekele ɔlɛ o yama kpa alu lɛ o yama tsɔsi ya lɛ o yama tsɔsi ɔdzɔ aka mɛ kɛ da ya ta kɔkɔ mɛ mɛ kɔla ka yi o mɛ ka mɛ kɔ patɔ yi ma ka mɛ si yara ŋu tola tẹ́mọ̀ lọ yóò bọ̀ ánẹ̀ wọ́n gbé kí tẹ́kọ̀ yá kàkiri ẹni kọ̀lá láàfẹ́ dị ń kàdé mi ẹ̀mú dàìbáàsì lọ́wọ́ kà turukí ẹ̀dẹ̀ nílẹ̀ kí ẹ pàdé ẹ̀dẹ́ àbẹ yóò do àníbi ẹ̀nà ọjà mẹ́ta àmàṣìbí yóò do màkúmọ́ dábàá náà wọn. wọ ìyá omi fọtẹkùn omi mi ọyọ ẹnu mi àmà yín amma lan ya fara wa nan an gungun wata bana shi komi a ka shaba ba an gungun sai ya kuma iya ya fattaku in na ma shi komi turu kuma wai ta duri ko mun shan idawo ne ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون ولا تلبسوا الحق بالباطل ما دوغا ما يمنون ọ̀gẹ̀ta kí mi mẹ́kú dàmọ́ yọ́ lamanú tẹlifíṣùn hakọ́ bilbatin mẹ́dọ̀ ọ̀gẹ̀ta mẹ́dọ̀ dàmọ́ yé mi mẹ́ àkọ́rùn àpẹ́yálí tòdú àníbìyẹ́ ni iná halala bẹ́yínú ọ̀yìn harama bẹ́yínú ẹnkọjọ́ àtìrì ìṣẹ̀tìjúgede ẹnkọjọ́ máa lóyún ìṣẹ̀tìjúgede rẹ̀ bọ̀bẹ̀ iná fún máa òmùrù mùsùlùmí

ẹni kí wọ́n lẹ́ dìbà mẹ́rin ìdí ẹni kìdá bẹ́rin èèyàn lẹ́tẹ́ àmúkọ́lọ̀ bídíà kẹni kí wọ́n lẹ́ dìbọ́ tẹ́ fọ́kọ́dẹ̀ ìsẹ́bàrà àdìdìní bẹ̀kíwẹ̀ àdìmí ẹ̀wọ́yọ tánẹ̀ bọ́lọ́ tẹ́lẹ̀ ẹ̀lẹ́kọ́ wà ìrùbíhì òkó na na kuya yan yan du ci la ba wala do ka kini opa cho pa na ya wolo ne to opa ta na du ci ya bo ta ka na ta yi ka na du ci ya bo ta ka na je yi opa le ti ka na ji ya ba ko a go go ne shaka mi ngon na no ka ma na me abu ka ta be ko adulu ko

ẹmú wọn tún yẹ yẹn wúyí bá wọ́n ká àbúrò hara lọ́kẹ́ ẹmú wọn tún yẹ yẹn hara mọ́ dábẹ́ni àkíní kẹrẹ ẹ̀yà àhàwọ̀lẹ̀ ìhìmá dábẹ́ni àká nẹ́ngọ́ rẹ̀ bí a nẹ́ngọ́ rẹ̀ kìí ṣe tó mẹ́gbọ́ máa kí ọ̀mí èmi ń ẹ̀lẹ̀ kàdé kìí ṣe tó mẹ́lẹ̀ àtàdìjìlì anẹ́ngọ́ rẹ̀ dúkù máa kú gbọ́ kẹ́nẹ́kìdẹ́ ń ẹ̀lẹ̀ kàdé o kì mú dùgbé kùmà wọ́n yọ̀ mẹ́rin kílẹ̀ kàdé kì mú lọ gbẹ́lẹ̀wọ̀n àtàdìjìlì bá yóò ṣe kàáyà tàbí ṣe dé kí mú kó dábọ̀ mẹ́rin mẹ́ àpàlẹ́ kálú ẹ̀mọ́dúnlé sára láàrín ẹ̀mí kọjú àti jà àti yàn ní ẹlé lè mẹ́ra kọlu wọn tó dẹ́mù lè mẹ́ra kọlu ha ń ẹ̀hùn àṣígìlì wa antum ta'lamun eh amagide me shima tulala qatada yanhi wala tal wala talbisu yahudiyya wan nasraniyya bil islam meki dadini adini shati maya adini aladi yingide mekuru da mekuru da maya adini islam mekuru da maya adini islam shenkune ki ukolo ojo kí a lè bọ́ ọjọ́ ṣe ẹnkọ yá lójú kí ó ṣe kẹlẹ̀ ṣáńjọ́tì ń ṣe à pẹ̀típàṣẹ nínú ẹnẹ́kì ṣáńjọ́tì yá lè kí a lè bí christ ní ọ̀yọ́ kí a rí dẹ̀ pàkìdé kí lè bí christ ṣe ń fi lè ń yí gbogbo ọjọ́ anyá dá lámàdọ́ agbọgbọdọ ń lọ ẹgbẹ́ kí ayá kẹ ẹyẹ ní hẹ́bù tí ó yá lè tí ó yá lè mọ̀dá arúgbó kámẹ́lá abẹ́ẹ̀bẹ̀ ọmọ ọmọ ẹni paradise paradise ṣe translation yá àlìjẹ́nà rán àlìjẹ́nà ilẹ̀ tà máa pà nílẹ̀ mẹ́tí àmà pà ní ọmọ tó kú mẹ́tí mẹ́ra ṣeun kàbàpà máa jẹun gẹ̀ ní kò dùbọ́ yọdún yẹ́ ni sóhùn àlejò náà yí yé mẹ́ra àmà dé mẹ́ mẹ́tí àmà pà ní ọmọ tó kú mẹ́tí mẹ́ra ṣeun kùmẹ̀nù dúmíọ́lá kùmẹ̀tí ní kàwọ́jọ́ ń kúránì lọ́wọ́ kí ni àdùhà ìṣe yìí alukare buro de alukuran dole shen kamen duma la kama aka ngoju ha amma adime awon kuma ma yin adma wala talbisul haqqa bil batil ojo akini me ki ni me me me da di ni be ja me ko nyola man e o duka ma pa yi man ni ni me aba pa e ya ya ya ya cho e ya ya ki di ni ngu ki ya ko so ka di lu ma to ko ka àbàkọ́ àjí ní ẹ̀hùn kí àkọ́ṣẹ́lẹ̀ jí ní igba yóò ń àtò kààtó àmẹ́hà yìí mẹ́ àmà àdínà àmà ń lùrù máa máa ní àmà àtò kààtó ẹ̀lẹ́kùn tọ̀tù dálẹ̀ àmẹ́rìnlẹ̀ bí ó pàkóṣáká ọjọ́ tẹ̀ yani adini ta ta yi wa nasraniya ma ya dini ala da yi ba bid'atun laysat min Allah dan ga bin shi ci bojo ne ko cewa duwa kuma sha Allah yi to uwa akpaka yanihi wala tak wala wala talbisul haqqo bil batili wa taktumul haqqo ta kuma yin wadda gaskiya maja wa an tumta alamun mai ashe majali ka gini gaskiya su yi wadda yi na وأقيموا الصلاة وآتوا الزكاة وارفعوا مع الراكعين وأقيموا الصلاة أما أمي أهل الكتاب أنت تفعي لدي مداكم يا أتوه ama ŋɔdzo akɔlé ŋu ma etsa mɛ kò mɛ tsa kpa nu maliga yi mɛ kala mɛ le wolo mɛ ama ŋɔdzo aka mɔdzo aki wa aki musa la mɛ aku mɛ atsɔ mɛ alebo atɔ ma tsika nya tsɔ torokumɛ wo eti do torokumɛ wo enoba titse le tsɔ yi wa yi nu ɔdzo adu ŋu mɛ alu kumɛ wo ŋu yi mɛ da kumɛ atsɔ wa atu zakat kumɛ aŋɔ di zakat kuyɔ kɔmɛ.

so ìzẹ̀ká máa dún yí tí ó ẹ́dì ìzẹ̀ká tí olùmọ́mù máa dì ìzẹ̀ká mú ẹ́ olùmọ́mù múdà ní kí gáìdì ẹ alùpùpù máa pẹ́lì ṣe olùmọ́mù ló máa zẹ̀ká ìní kí gáìdì ẹ kábáyé máa pẹ́lì abáyé máa pẹ́lì ẹnẹ ẹnẹ tí pẹ̀kùn náà dún dọgọ́ yàrin abáni dọgọ́ ìtúgbọ̀wẹ́ni wọn yóò àkọmọ àdùnmá ètò ẹ̀sì tẹ́wọ́ bá ayọ̀ kẹ́wù mẹ́ta ọyọ́ ìmá tí ó ní yọ̀mọ́ lẹ́mẹ̀ wọ́n yá gọ̀ mọ́kẹ̀ ìwádìí nìka kọ́lẹ̀ àmá òun wọn kọ́ ìṣẹ́ abáyọ̀ abẹ́ àdúlẹ̀ má mú iye ẹ̀tẹ́ nínú

ẹ̀dọ́ lẹ́yìn bọ́mẹ̀ tó dẹ̀ máa tó máa tà lóòtù mẹ́rin ọkùn máa dó kàn kàdó yí wọn lẹ́yìn lẹ́yìn bá èjì wọn yóò àká mẹ́fẹ́ kó kàdó yí wọn lẹ́yìn ó wà tà lóòtù ọjọ́ èjì wọn yí wọn yí àtẹ ọgẹ́nẹ̀gẹ́dẹ́ ihò yálé mi ní ní ẹnu àwọn ìpàkì àpàkì abánimá o kẹlọ àwọ ìtàlótún ìyàwó náà gbogbo mádọ́ ọkàdé dáhùn ìyànà alùkọ mọ́ àjọ tákẹ́ ìtàlótù dáhùn ìṣàbúdà gbogbo ọkà kúnyàtẹ̀ ẹgbàkàájọ ẹ̀bá ìwọ́n ihò ọwọ́ jẹ̀bi ìpínlẹ̀ ọwọ́ ìpínlẹ̀ mẹ́lẹ̀kì àti nìkọ́ lára ọba allahu akbar ọwọ́ yìí tí a bá nìkọ́ iyọ̀ bá ṣe ara ìwé mẹ́bọ̀ ṣe agẹ́lẹ́ fatọ́mà náà gbẹ̀yẹ̀ tẹ̀lú ìjọ gẹ́lẹ́ allahu akbar ìwọ̀n yọ̀ ìtọ́ ọ̀nà ìjọ gẹ́lẹ́ iyọ̀ mẹ́bọ̀ akọ́mọ́jì ma allahu akbar ọmọkọ́mọ́jì lọ́wọ́

take mi o ele mu ko paru lu mu ko paru lu sehingga ya Allah akbar Allahu akbar agma shire take mo mo e bige mu kuma yola male take mu ko ate ki ni ugo opala itiwe e hazwa menkibaini au udhraini em ko opala itie e abana gide agma salu ko jore Allahu akbar ẹtọ̀rẹ́ni ẹni akọ àtọ̀rẹ́ni àgbàkọ́dà dáa ẹ̀lúgbó ẹni kìí sábánilẹ́ ẹ̀kẹ́ ìjìun ẹ àníkìlú lè kàdó yìí káwẹ̀ allahu akbar ọgbọ́ ẹ̀mí rẹ̀ ilẹ̀ mọ̀nà ẹkùnyà tẹ olólóhùn sí ṣùgbọ́n na tó yìí sọ fún ẹ̀dáko kò ní dákúlò àwúyọ̀ akulitie to hedu karo ome oji karo ne ya allahu akbar but e mi ti o ki wo e ti ku yoro lu ka mo mo e ki amayo lama ki a te na da pa ku aro ma e ti o daga da ona yin muhammad nasir bin al-albani rahimahullah sifat salat nabi bayani wala yi ci yumo ka fushaka ya ki mo kolo aba to warke uma arrakiin me do yugu me do to yugu pa ma do to yugu o to yugu kaka gide ba ibo ka do ma do to yugu le ma mo ji ma do tunyane mu ku rabada kini o mo ti shama na ma to gojo sayyidina umar adin ne ka gide ti yana ba ne kai do yugu ne do yugu ne o je ga tunyane yele jo ko yabe do yugu ne edo yi kada te gi abene akinihi ene ki ade yi ya be fele ko maru ji ma ene ki wogo bu ma je o kitila ni so tala te de ba kan to ya lo bada ta ko yi kada te eh edo yi kada te abane len ye ne mu yi edu ti opala aleju kuma de nu bi e ki ma lo ba lo mo do ki e yóò ẹni tí ọ lẹ́kú náà ẹ̀wọ́ yóò kúkú ẹni agbọ̀máṣe rúkú ìdẹ̀ torí àlọ́ ọjọ́ àti wọ́ọ̀tẹ̀ ó máa rà sí mẹ́dọ́ tí yóò kúkú ní kúkú máa dọ́ sí yóò وتنفون أنفسكم وأنتم تذكرون الكتاب أفلا تعقلون بون تو آية أجدين oyi aya egide ọjọ́ chọ ọla amabakwa ewa amachiwazi 44 amachiwazi nwe ọjọ́ akọrọ ọma ya egide ẹni àtàmùrúnà náà sàbìlìbírí amẹ́ mẹ́ka àmọ̀nyẹ̀ kó máa na lọ́jọ́ mẹ́jà léjì ẹ̀bà léjì múnà àmáṣà alábẹ̀rẹ̀ méjì fẹ́lẹ́lá léjì àrẹ̀fà àmẹ́ àmọ̀nyẹ̀ ọjọ́ àrẹ̀fà aláàmẹ́ mẹ́kànjá ame àmọ̀nyẹ̀

kulli ninga me acho amuru na nasa bil birri me ka ga mun turu kuma to kolojo al kuma al kuma na aljanna eh al kuma di sadaka nara ke me ata me di sadaka bil birri me di sadaka me achiri ne ka ma gi ni mala di sadaka mala di sadaka ke tu ma wa wa bil birri eh mala di sadaka mana gbala le dojo lu mala di pambe lu tom ni mo duk ma ti jẹun ma ti lọ́ọ̀tì ni ma lẹ́yìn àwọn àyè adágbé àṣàmúnẹ̀ ṣàmúnẹ̀ ẹnẹ dúkẹ́ múdu ẹ̀hánà àlìjẹ́nà àlìjẹ́nà àtàtì ọgọ́ àbúkẹ́ di pàmẹ́lú èmi ọjọ́ adọ́bùlẹ̀lẹ́ pàmẹ́lú òun àdúdájú lónìí ata amuru na nasa bilibiri mẹ́ka káàmù ní ọ̀làdà kò máa ń jẹun ma ọkọ́lọ́ yóò ti ọ̀tẹ̀sẹ̀ náà fúdọ́fún tákùmẹ̀ mọ́ ní mẹ́gbẹ́ yọ̀yọ́ àmẹ́yàn àlìjẹ́nà àbẹ̀ká mẹ́ ọ̀tọ̀mátìkì láti ẹ̀sẹ̀ àlìjẹ́nà nẹ́mẹ̀ ee eh, ame automatic license alijena ame neme ene ki otugo langi male ene ki kurani langi mudu sili alkuma achi ame ha ame achi ame achi nga bu mune ola ka aka ola ko ju aka aka gide dola aka achi wa ya gide dola Ọlọ́ṣẹ̀ dọ́la gbìtìgbìtìgbìtìgbìtìgbìtì. Anẹ́bì Ṣùwáìbọ̀ Aléhìsàlám, ọlá ọ̀lá agẹ́nẹ̀gẹ̀dẹ́ bìtì òun mọ́kà yaci wazi yaci waji ma maje gbani yin wa ma uridu an ukhalifakum ila ma anhaqu an in uridu illa illa al-islah mastata'tu wa ma tawfiqi illa billah eh eyi ni owu owu ewa ni o mejo wa ila medena yeni wazi ko ma ta me ba men moten ko ma kai isa kini ka me kitono jane ko ngeya ko mo kitono belo ma kai no

alùkò ńlá jàmbá wá àzìkà kámẹ́kẹ́ epo nẹ̀ní ẹnọ̀làdókò náà ṣe bí mo jùgbọ́n mẹ́ àpàlọ́ mọ̀má wùrídù an òkálìkọ̀kún ìlàmà àníhákùn àlù ẹn pàkúmẹ́ṣe ní pàkúmẹ́ṣe ìdínà mẹ́bà gbóòdù mi ìdínà gbégbé agbọ òdó in uridu illa al-islah ma tatatu en ka atini chango chini atini uwe kukole muda huji eria yiku eka kamu na kishi wa chini ma luwe ke chengule taka muna ngoja aka acha aliki achini yiku ma yaka kuma achini yele du bakuja kaya che poliwe 419 dola dunge wacha mune so ewu lake chini aya gide ya kolu yeye wọ́kẹ́ tí wá àti ọmọ ọjọ́ àkọlà ọmọ ọ̀là ẹmọ́ sọ̀rọ̀ àbúkù máa kéde máa mọ́ tẹ́kẹ́tẹ́ ìwúra lákọlà ọmọ ẹ̀rìn wọ̀tẹ̀ntẹ́wùn náà ń fúsẹ̀kùn mẹ́mọ́lá mẹ́gbẹ́yàn àmì akàrámùnẹ̀ fẹ́lẹ́lá kìdí ọ̀wọ̀ òdó ṣe yìí máa alẹ́ àmì gbogbo máa ṣe ní olú ẹ má jẹ mú ní wọ́n láti hàn ìmú ìtàbálẹ̀ wẹ̀ má yọ̀n àlìyàn àgbẹ̀ nílẹ̀ kí ẹ̀kàrámùnẹ̀ alùpùpù máa gbé kùránì wẹ̀ kàràtì má lẹ́ máa alìkùránì ọ̀ẹ̀kẹ́ gbàgbánu in uridu illa al-islam astatatu wa nabi shu'aib kai yene ungati ni kama kenyo kun kenyo boduma kama kenyo kabadia jawazi kama shema wajua tu wa antum tatluna al-kitab amayako taka amayako takadara mnagogeo afala ta'qilun mena akidin ibe bu mejon tedeba kamunda o meli oyona kumaru kalu mekeo lakini meagmale gashwa ajuma meagmu ngokale onagu oyeye ká lọ́gọ́lọ̀ yọ́ lọ́nà takùkàtẹ̀ ẹmú tí ayọ́ ẹmú tàbí àmá ó tí ni wọ́n dúò máa ṣùwá ló mara aláwọ̀ ní ẹ̀yàkẹ́ ọgbùn ẹgbẹ́gbẹ́ alìjẹ́bẹ̀ lẹ́gàgbọ́ anẹ́yàkẹ́ yóò dùn ákàkẹ́bẹ̀ tó máa ṣùtọ́ ya Allahu Akbar. Oge ne lafiti Abdullahi bin Abbas ye ni ngo le di adina mi yahuru kami ne saraba abuku ma mola e ma kanga be na le bo mama amenya le ni Muhammadu amenya le e yo ngama ka male bo e nga yo ne kinga ma ke bo tambe amenya le bo o ya na na tabiri me kanga mo de kuma tenu ngoro kuma likoju wa tamsuna anfusakum bi mala megbinyo wa antum tatluna kitab ama ya ko takada yi afala ta'qilun afala ta'qilun aidaiha amemena akilin na wa sa'imu tawfiq واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين واستعينوا بالصبر والصلاة وجاء ياكل واستعينوا بالصبر والصلاة abdullahi bin abbas radiyallahu ta'ala an o ya ya kile gudu ye ni ana teleka wa iwa karabun abana kelala karabun ye ni ungati ni turukun kenya chiwazi ungati ni ya chiwazi kun kenya korojo gamu abi ungati ni ya korojo gamu ne yi wọn bla bin abbas kawa kitoko Abụọ m a amị igwe ekenye ọjọọ chiwazi ga etini kenya aja yi ndị na atini ọjọọ na ụ e ya mẹ́ta kàkẹ́ dọ́mọ́ káyà ẹ mẹ́tẹ́ lẹ́bà ẹ̀tí ta yíyé mú tí túkù ìṣọ́ yíyára a

ẹ̀rọ bàbá ṣùgbọ́n àjùmọ́ náà yẹn ètí kò yẹ́tọ̀ tí ń kú ẹ máa tí tó dẹ́gbà kà anáyà mẹ́ta ní káyọ́mú òru ọ̀nà ọ ọ̀yà òkèèyàn ti wá ṣùgbọ́n ẹ máa tí tó dẹ́gbà kà anáyà mẹ́ta káyọ́mú ẹ̀rú yẹn ni bọ́ mẹ́ta amẹ́mẹ́ ẹ̀rọ àwọn oníṣẹ́kú máa ṣe mẹ́yìn mẹ́mọ́ la mẹ́gbẹ́yìn àbírí yóò láyà kí ni ẹ̀ṣẹ́ náà àbírí yóò láyé ah, àkẹ́mta ádì ẹ̀ṣẹ́ náà àbírí yóò láyé kẹ́ẹ̀ná tukọ́lọ́ ẹ̀hún dúkẹ̀mà kẹ́ẹ̀yà kàkẹ́mà kẹ́ẹ̀nìkìná ti yìí dúkẹ̀ẹ́ná mùnẹ̀bọ́tẹ́kù ẹ̀mà قوله تعالى الله تعالى كاي سوره الصف يا يكي يا يكتا يجلم كوي يجلم يا ايها الذين امنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون اما امونه اون تي تاكو مي كو لا لا دو ما دي شي ني مي كاي ولي بي وجي شي وجو تركو مي نا كولا اون كو مي ما شي ني كو مي ناكا اما كا امونه كو ما شي اما ني كي شي ني ولي بي وجي شي وجو aya gire ya enige nya kola ojo nga munene ke nduke ti nduke ka e ke ma ka ke nkwa nke ni kina jogele gele era e bidin ya ya bale yela na bidin ya gele ngani e ke to yeto eketa anabi shuaibu alayhi salam eka surati hud aya 88 yani wa ma uridu an ukhalifakum ila ma n'ahụ. wa an ẹ̀wọ̀n tó kùnà ánú mẹ́yìn bẹ̀bọ̀ tẹ́ iṣẹ́ nkùnmọ́ ẹni lùkú ń ẹ̀dẹ̀mú nẹ̀mú ṣe náà ọ̀là kan ka sọ̀rọ̀ ẹ̀wẹ̀ kàdán wọ́n ya kìdẹ́ na bá lẹ́yìn kẹun dú kẹyìn akàngá mu nẹ̀ kẹnu yi bọ̀ tẹ́yìn kò màmá

ọlẹ́tí wá yìí ṣe gbíte ṣe oyé ẹnẹ́kì aka má dẹ́gẹ̀ ẹnẹ́kì kó àrò àyà aka ẹ̀dọ̀n má dáálẹ̀ wá yìí ṣàkàyà mi ṣe yìí ẹjì ní ti wá yìí mẹ́ gbólúkẹ̀lẹ̀ igé nà múnà ajá dẹ́kì má gálùkẹ́ kókó ẹ̀ ẹ̀kọ́ kọ́ mọ́ ẹnẹ́kì àti wá yìí àmẹ́rún gálùkẹ́ kókó lè hmm? ẹ̀lí àmúnà ìjà àkíjọ fara mà yà lọ e ya, ìwé ní kí lọ ẹ lọ yíwẹ àyà ṣùgbọ́n in uridu illa al-islam sadatu ma kai amun ne numa kina ba yayi iru me yu ma dunan kuma mu ya ne we no ya yi ma 120 alo machine atene mu ba wọ́n ní wọ́n abáyẹ ẹwọ́n náà bí wọ́n tó títì kẹ́ aláàlẹ̀ máa hún àmẹ́lẹ́rẹ̀ abẹ́nàgìlẹ̀ ni mẹ́nàgìlẹ̀ ni abẹ́ẹ̀dẹ́ ni iye wẹ̀ máa ti yá ẹ̀nà ìmìnàjá mi bó ní aláàlẹ̀ nẹ̀dùkà àbúrú nẹ́dẹ̀

ويعفر على لم لم يزل في سخط الله حتى يقوم ويعمل ما قال او دعا اليه ايه ويدعو جوم يده شده باك ما لي يريد ان شيني شون كيكاله ابي كي بين لك شيني راي بوته اغبال كودو تاكو لي ما دو يجوني ايغو تدعى الله تبارك وتعالى تتني كيلون تركي سنه كيكولا تركو تشي كيشي ريدا مكو لين aya gida dogba ni wasta'inu bis sabri metina ti ko yo pa ya metina ti ko yo meje ko me lasha ko wa du me lasha kuli ati ko awa was salat me amona to metina ti ko ko metina o ya ti ya ti ni wa eh

sheikh ti tukwe kuna ne no yam ti yugi deni ima tukwe kuna ne taro yam ti yugi deni itu yinga ti ne nyako taku eke ake ke kunya ne esi hara ti ojo e tukwe kuna ake kunyi me aga ti tukwe kuna kotan ima e tukwe ke kono ya oya dibia ya ya da da en we ki tukwe ke do kole ti ya yo ti do yam da itu lenge ti ne lo ẹlúnyini ẹfanyini ìbíyini ọjọ òde náà ti nìkolo ọjọ náà ti gbẹgbẹ náà ló ọjọ ẹnu tójú gidi mi ẹhọ ọjì ẹni bú kaba pàṣẹ bọ màtí ní ọwọ màtí kìkì yìí ìyá wáyé wáyé ti ní nìyẹn òbílẹgẹ báyìí nẹgbà kàkí ká lèyàn yìí dẹkì lèyàn yìí ohun fìdí ohun ìyá

òun gbogbo ògùn mọ́jà wẹ́n kí jáde kó ń kó aka òun gbogbo ògùn mọ́jà rẹ̀ ìyá ẹni tí má lèmi ẹni tó ẹwọn na nínú ìjà tó ní òun na ní ẹwọn tó kì í na lè wí màá tẹ nínú na yẹn náà máa tààrọ̀ rà na ẹni yẹn náà máa tẹ̀lẹ̀ na ẹni yẹn nye numa ọrụ tsi hɔ ayi bɔnu ma numa ɛwɔ kekele yi ama tu de ne ne nye tso yɛ e lɛ de a de a de wa ọrụ. tó yi du kɛnɛ mɔ yɛ dumu yɛ wa ba e ya e de dan ya ko ha daga daga libi.

èmi ní kẹlẹ̀ ọ̀rọ̀ ṣe àṣírí mímú àbí wọ́n yọ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ kí bí wọ́n bá rùn sílé ẹ̀ká àdọ́gbọ́n kẹ́lẹ̀ àti ní ìwọ̀n ọ̀rọ̀ ẹnẹ̀kẹ́ títí dọ́ọ̀hún tó bàbẹ́ má mẹ́ni ẹnẹ̀kẹ́ títí dọ́ọ̀hún kò wá dùn kí àkó bàbẹ́ má ni ọ̀rọ̀ kagbábá kárọ̀ yọ ẹgẹ́ wọ̀n ọwọ́ ẹ̀yí dáadọ́bẹ̀ kó máa rí àtẹ̀lẹ́ ẹ̀lẹ́kàtẹ̀ ìmọ̀ ìyàdá

ema mona duke ni kile gadu ebi liba enyi kuwe maja ma mambo kete ni ya kwa hele ebu na kumeka haya ya kiwa ka wende ne mwine ngema ko gele to insha Allah o dungi do ngelu ngaya di ba le cha jinga do bayi o fuwe liga ko yido elikon tudale ya. ni ba bu ẹni mú ní ìwà nìgẹ̀ríà dọ́gba takéjì ní ìtùnú ẹ̀họ̀ ọ̀ṣẹ́ ẹ̀họ̀ náàfíà ṣe ẹ̀ àdúrà ṣe ọyẹ ìrìnàbá náà ìrìn ẹ̀hùn láàṣẹ òkè àṣìkò mi wọ̀n gbò kìtẹ́ àrùkì àlèkè àdàbíà wọ̀n ní ìmà mi ìṣe ìrìn na ṣe e lọ́wọ́ fahimbi insha Allah albarka wa lake ce ba ko ja da wata ran da yake yi ko kuma a matsayin na le yoyin bai no ju ne ni yo i mo to la be ko wu ye du ti je gile yo en ju du ba tin ni mu e gene le yo ban le o la la ma tin da wasta'inu bis sabr wa sala me tin ati ko u bo jo ati ko o me kini o ma e akule ji ẹwọ́n lẹ́tọ́ mẹ́gbẹ́ omi gé ma máa lọ kàtí ní omi gómi kí wọ́n wá ojú àká àtúnyá ṣọ omi àwa ìtú oṣù àbẹ̀kóòlù òun ìhá yìí ní olùbọ́hùn lè yàn àbẹ̀kó hánẹ̀ òun lè yàn mẹ́tí ní kó hánẹ̀ lẹ́kí mú dàbí atẹ́gùn ojú àkínní mẹ́yà ṣọ mẹ́tí ní tọ̀ àtùkọ̀ àwa owó kí الذين يظنون او جماعه او با هم الذين يظنون انهم ملاقو ربهم أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون ọjọ́ àti ní ẹgbẹ̀ owó yìí ṣe ilá alàlùkáṣì ìnà bẹ̀kábùkù máa ṣàmá ṣúkọ ọjọ́ àmá ṣúkọ ọjọ́ lẹ àlèrí na àmá ṣìbó yẹ̀dùnú na kùmànù kéjúnú jálé ànàhùn mọ́lá kọ̀rọ̀ bí i màkíjà màkùnrin dé وأنهم ما وسما كما إليه راجعون وهذا شاكر قوله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ما كابول تجي كامو تقول ما كابول